وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل الضلالة فهي في النار عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أرفع فوق الحمد لله إذا أصبحت بالخيرات كل كل لرب الكون حمدا ثم حمدا لرب الكون حمدا ثم حمدا Ọlọ́run bá ní kí èèyàn ṣì máa bẹ láyé. Ìdá sọ̀bàhàtà bí lọ́kọ̀ ìrọ̀ ọ̀dẹ̀kú lẹ́kùn lè. Wọ́n á jẹ́ kí èèyàn máa bẹ lórí dáadáa torí pé ibẹ̀ méjì ni èyàn máa ń bẹ́ ń gbà míì tó máa já túnkà àwọn èyàn kan máa parọ́ wà fún ní pé òdúpẹ́ tí ẹ́ wọn kan lọ́ti wà nínú olè oríṣiríṣi àwọn ọ̀rọ̀ wà láyé máa ń ṣe fún ni náà ìgbà tí nǹkan bá rọ́lú ni. ìdá àṣùbá hátà bílẹ̀ kọ́ ìrọ̀ ti kúlíkúlí. mọ́sálà bá ní kí Rọ́bì lè káwọ́ ní. Ìtọ́kà náà ni kí a máa dúpẹ́ fọ́lọ́run. Rọ́bì lè káwọ́ ní ya dúpẹ́ fún ọlọ́run ọba. Fọ́lá tẹ́kì fúrú bí rọ́hámátì láhùn tààrọ̀ ha bí máa lè ní kúdíta náà àlọ́ọ̀gì wírídà. Bí máa lè ní kúdíta náà àlọ́ọ̀gì wírídà. Ọpẹ́ fún ọlọ́run ọba tí ó ṣe ìjòkó níní ìjòkó dùnnú tí kìí ṣe pé à ń retí pé a fẹ́ dunnú nǹkan mi ló wá yíwọ̀. ọ̀la tẹ́tí forú bí rọ́ṣàmàtì láǹtàrọ̀ ha. torí ẹ̀ tí oníkálukú wa bá ṣe ń retí látọ̀dọ̀ ọlọ́run tá ìdí rí ẹ má jà máa sọ pé láti jọ ń jọ kí ló dé tọ́lọ̀ ò fi appreciate tó kù. látàkì forú bí rọ́ṣàmàtì láǹtàrọ̀ ha. Àwọn nǹkan mi ń bẹ láyé èèyàn máa fà fà fà fà èèyàn ní láǹfààní àti ní tí ẹ̀fà. Máa lè ní kú títà náà àlọ́ ìwèrè dáhàn. Àwọn nǹkan mi dẹ̀wà èèyàn ní láyé ọlọ́lá náà ń wa ọlọ́lá òní.

ìṣe pé wọ́n wá sọ fún wa pé ẹ̀ẹ́ ti bí ma ṣùgbọ́n ẹṣàjà dúpẹ́ fọ́lọ́run àbí àfi sùúrù ṣe ẹ̀ṣà ìrí sọ fún yàgbà ń ti wọn ẹ̀wọ́ ẹṣàjà dákẹ́ kàtùmà dúpẹ́ náà ni ọba tí òfìrè ilé ìṣàdán fún wa ọlọ́run àmọ́lóore o ọlọ́run àdúpẹ́ àmọ́lóore o ọlọ́njọ́ wọ́n lápá dúpọ̀ orí tó ṣe fún wa lórí wọn má padà já gbòrò bànújẹ́ nípa wọn má jẹ́ ṣẹlẹ̀ sí ọlọ́run má ṣẹlẹ̀ sáwà náà bí asọ́rọ̀ alékún ọlọ́run fún anábẹ́ Muhammad sallallahu alaihi wasallam tẹ́nà ni a ń bẹ ọlọ́run alékún yẹnu rẹ̀ kó bá ṣe fún àwọn ẹni eré ìṣíwájú bí i ṣàwọn sàhábá àwọn bẹ ọlọ́run àwa náà ta ṣẹ́kù lórí dáadáa pàǹsí lọ́run à ń ọlọ́njọ́ má padà dìdàkudà láyé wa òun àdánwò pé ọtí mọ́un náà wà lára àwọn bandit tí wọ́n sọ yẹ ẹmí ni ẹ̀ ara wọn ní àgbákò ní ẹlòmínà náà bára rẹ̀ láwùjọ àwọn ẹni bí i ọwọ́ bá lójú ẹ wà wá là pé ṣe màrí àti ṣe èṣù àti fẹ́ inú nínú ẹ̀ ti wà lọ sí ibi ó dá mo kí bàbá wa tí wọ́n ṣe bàbá ọlọ́mọ ọ̀dẹ̀ ọlọ́run bàbá dáadáa bàbá albarka bàbá tí ó já sí pé tọ́lọ̀mbá ní kírù wọ́n pọ̀ láwùjọ a máa ní fọkànbalẹ̀ pé alágbàrí lórí ilẹ̀ ọba tó ṣe ní bàbá dùnú lónìí tó dẹ̀ tó ń fi dùnú ránṣẹ́ sí ẹ̀dọ́lọ́n kó má padà tùbà ló jẹ́ kẹ́yìn ọ̀rọ̀ yìí ìgbà kan ni bàbá yẹn rí bẹ́ẹ̀ ṣe ń ròyìn wọn wọ́n ti dọwọ́rú ní ìsinyìí ọlọ́mọ fi rẹ̀ ṣàdánwò fún eléyìn ni wọ́n ń pè ní ìdàgbàjọwọ́kọ́wọ́ ọlọ́mọ fi kàn yín kí lọ́pọ̀lọpọ̀ mọ́ fi kéèké tí kí gbogbo bàbá wa náà tí wọ́n bẹ lórí ọlọ́mọ ibi tí wọ́n bá wà dé tí àwọn ànáwà láti ṣàkí kọfíù tó wà níbẹ̀ ni ó jẹ́ kí wọ́n ti láǹfààní àti débí ilé náà máa jẹ́ ká mọ̀ wípé táǹpẹ̀ ní fìtínà tó bá sọ̀kalẹ̀ ẹni tí ó rà á san ìyẹn náà ni kìlọ̀ bá ń ṣe fa nínú Al-Qur'an ni tẹ́kù fìtínà لا تصيبن الذين ظلموا منكم خاصة ọlọ́ ni ẹ̀páyà àdánwò kan wàhálà kan lásìgbò kan لا تصيبن الذين ظلموا منكم خاصة ẹlẹ́yìn tí ẹgbẹ́ tó bá ṣẹlẹ̀ tán kò ní mọ lórí àwọn tí wọ́n dálẹ̀ nìkan ẹni tí ò ránú àsán ọ̀dọ̀gbọ́n tó nílà káyè ó gbọ́dọ̀ máa sá eré kí wàhálà máa ṣẹlẹ̀ ní o torí tó bá rò pé ibi tí wọ́n ti dá wàhálà ẹlẹ́ nìkan ló máa mọ́ kò ní máa nìkan o a padà bá ẹrú abọ́mọ abẹni tí ó ṣẹ̀ tí ó rò tí mọ́wọ́ mẹ́sẹ̀ bandit ìgbọ́ngbà tí làásìgbò bandit ti ṣẹlẹ̀ ọ̀ láǹfààní wọ́n fẹ́ gbẹ́lẹ̀ mìíràn lọ sọ ní rí gbé jáde lásìkò wà ń ta àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ọlọ́njọ́ báwa fòpin sí gbogbo lásìkò yìí kò lára mú kò jùmọ́ wa nínú má fi ya àìṣẹ́ àìmọ́wọ́ mẹ́sẹ̀ fi jẹ o àwọn àwọn ìrùn tó ṣe fáwọn tí wọ́n gbéra ń jọ kí ní fẹ́ lọ́wọ́

kọ́lọ̀kọ́ má ṣàbáwá kíyàn àwọn ẹni àpọ́nlé gbogbo ìgbà tí èyàn bá ti rí wọn wọ́n ti sáàfù kíyàn pọ́n wọn lé bẹ́ẹ̀ náà ẹni àbùkù tó náà bá wọ orú àdúgbò rúrà òye táwà yìí àbùkù ló gbé dédé àwọn àdẹ̀ kan lábùkù jáde síta bí bá ṣe jókòó ìkẹ́ni kọ́kàn dédé mú igbó dání pẹ́dẹ̀ máa mú wà árin wá ń bí àgbẹ́ ọmọ ayẹyẹ jáde ní kọgbẹ́ni kí ló bá rẹ̀ ń ṣe ìjókòó amúgbókọ́ rèé

ibi tán wà lọ́hùn ọlọ́májú dàrú wọn lọ ahàlàbí fún àríkùn sára wọn rahmatullah ààyè tí wọ́n wà lọ́hùn ọlọ́jọ́májú dàrú wọn lọ́wọ́ ọlọ́bá wa dúó tì wọn lọ́hùn wọn bá wa jẹ́ kí bẹ̀ túbọ̀ rọrùn fún wọn bá wọn ara wọn ṣe nérò rẹ̀ lọ ọlọ́jọ́ kan sọ́lọ́ ولا متزل طريقتها إن السفينة لا تجري على اليابس bó ṣe ń sábà àwọn ọ̀pọ̀lọpọ̀ àwa òbí lónìí Dàríjò nàjáàdá. Ṣé ká mọ́ wá ya ọmọ rẹ láyé? Dàríjò nàjáàdá. Ṣé ká mọ́ wá jẹ́ àdí nínú ọmọ? Dàríjò nàjáàdá. Ṣé ká mọ́ wá jẹ́ ìkàn nínú àwọn ìkàn? Dàríjò nàjáàdá wà lámú.

àwọn náà gbà wá débì látara tí wọ́n ni bàbá ti mọ̀ wá ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí lónìí àwọn àfáàwò là ń bá ṣe làwọn ọmọ wá tààrùkú nàíjáàdà wà ṣé kìí ṣọ̀dọ̀ wọn làwọn náà bí lọ́ngì sí. ọ̀yà ọmọdé sí lókè ha. láwọn ọ̀pá tí wọ́n ń kọ́ ọmọ lẹ́sìn ni iná àwọn ọmọ tí ìmọ̀mù wa lára àwọn tí wọ́n òun náà ni wọ́n fi gbogbo ọmọ tó bá gbọ́dọ̀ àfà tó gbádùn kọjá pẹ̀lú àánú ọlọ́wọ́ ọjọ́ ọ̀la ọmọ ya dà dárúkọ nàìjáta ṣùgbọ́n gbogbo ọ̀pọ̀lọpọ̀ òbí tó bá pẹ́ bí tẹ́ bìlọ́ǹgì sí ibi tí ó dá ọ̀làmúdẹ̀sìlùkì tọ̀rí náà fẹ́ kọ́mọ ń على اليابسين àbábẹ́kọ́ mọ̀ ń ya dáadáa láyé ìwọ́ wá jẹ́ bàtì jẹ bàbá ojú ẹ bàbá látàsí ojú ẹ bàbá oníṣìnà gbogbo ọmọge àdúgbò ló ń kó bá sùn fún ayé àwọn ọlọ́mọ ló ń bàjẹ́ ìwọ náà lọmọ ọlọ́mọ ara rẹ̀ ládúgbò ìwọ ló lọ bẹ̀ ló lọ dúró pò fẹ́ wọ́n ní dájẹ̀ ṣe sùúrù oní màá dàn kánlẹ̀ bí ẹ̀ẹ́rẹ́rẹ́ kọ́ ìwọ̀n náà dẹ̀ fẹ́kọ́ ọmọ jẹ́ náà kọ́lé láyé ọmọ tó dé lẹ́nu iṣẹ́ ìjọba tó dì fún promotion torí pàgbára wà lọ́wọ́ ti ẹ o dẹ̀ bẹ́ǹṣì ẹ̀ ọkọ́ fáìlì ẹ̀dọ́dẹ̀ òdásá wọ́n náà dẹ̀ fẹ́ kọmọ tí ẹ náà láyé iná sẹ̀fínà tààlá tẹ̀jìrí ìrìnlẹ̀ àbázì iná sẹ̀fínà tààlá tẹ̀jìrí ìrìnlẹ̀ àbázì kò ṣeéṣe ọ̀nà tí wọ́n bá láàlẹ̀ olóma tọ́ ìwọ ni wà kọ́kọ́ ọ̀nà tó láàlẹ̀ tí a bá má dáadáa ní tó fi ń pako nínú gbó tó wá fi ń la ọ̀nà kọjá gbà òyìnbẹ́ gbà ìwọ tó kọ́kọ́ ń pako ẹnu kọ́kọ́ rìn bẹ̀ tó bá jẹ́ dáadáa ní tó ní kálukú àwọ̀ òbí ṣe ká máa rí tí ẹ̀sùn lórí ara wa tàwọn ọmọ wa tó bá jẹ́ dàkejì náà bá ní àwa náà fọ́ ara wa ọlọ́májá fọ́ ara wa bọ̀ láwọn ọmọ wa jẹ́ وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة الله انصر نبي موسى عليه الصلاة والسلام والسلام ní ṣe ṣe, lè dá, tí wọ́n dọ̀hún kàkà kan tó wá tí ó bá káwọn bí wọ́n tó tí ó bá ń lé ọdún bẹ̀rẹ̀ sí ṣáájú ọ̀rọ̀ àjò kọ́ ó yẹ kó kí ló fi pílẹ̀ tọ́mọ ẹ́dà lónìí anábi Musa ọlọ́wọ́ bá sọ̀tàn nìkan fún nígbà ìpàdé pọ̀ wọn àti kédè wà máa lè jí dáàrù yóò ń bẹ̀ náà ni arákùnrin kan àwọn ọmọ yìí anábi Musa ń lọ pẹ̀lú kédè wọ́n dé bí ògiri ilé kan tó wó ògiri yìí ti fẹ́ mẹ́gbẹ̀ẹ́dẹ́lẹ̀ tán anábi Musa ní Kídèrò ní rẹ̀ Mọ́sá, ó yá já wá já mú ògiri já bá wọn tún ṣe. Ilé àwọn ẹni fẹ́ dàwó, já bá wọn tún ṣe. Ọmọ́bì Mọ́sá nípa, ewó ní ṣẹ́ta fẹ́ ṣe tà ní gbówó ọ̀yà. Kí ni tílé onílé ṣe kàn wá? Nǹkan nìkan ṣe fẹ́ bàjẹ́ tó wáyé pa alámọ́wá bọ́ra lè máa ìgbà tí wọ́n lọ tí wọ́n bọ̀ wọ́n ṣe tán gẹ́gẹ́ bí pàfẹ́ ẹni tí yàn ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ̀ ló ní ká ṣe báyìí ẹ̀kọ́ lélé èèyàn tó máa ń gbà fàṣíwájú ni ànábì Mùsá gbà ó tẹ̀lé ń sáàfà rẹ̀ sọ ti ṣe kéde ìgbà tó ṣe tán tó wá nàárẹ̀ ìṣẹ̀lẹ̀ ó ní wà ámàlì jìdáàrù wà ámàlì jìdáàrù ní tàbẹ́lù nínú kan mẹ́ta tó ṣẹlẹ̀ láàárín àwọn wà ámàlì jìdáàrù ó ní torí ta nọ̀rún jọ kí ní àná fàkánà lígúnlá mẹ́ìnì ẹ̀tì mẹ́ìnì fìlì madina àwọn náà rí báyìí Ọlọ́run wá ní káàná kí Kídìrù máa fún ànábìwà Mọ́sá ní òkú ẹ̀ṣà sí ìdànú jẹ́ náà. Ṣé aró gírí ilé yẹn tẹ́ ń ṣàtúnṣe ẹ̀? Ọ̀kánà lè gúlà mẹ́ àwọn ọmọ méjèèjì ọmọ òrukàn ni wọ́n wọ́n kí á nà táhàtà hù kẹ́ǹsùn láhùmá àwọn ọmọ òrukàn yí kẹ́dẹ̀ rí ayà alùkùránì là ń ká o kààsọ̀rọ̀ tán ọ̀sọ́ ìtàn Tàtàwò kẹ́ǹsù láhùmá. Aláwọn ní kíkídèrò sọ fún àwọn ọmọ Musa pé ògiri yìí ilé yẹn àwọn ọmọ òrukàn ní ogún táwọn jẹ nìyẹn táwọn bí wọ́n fílẹ̀ fún wọn. ọ̀gánà táhàtàhù kẹ́ńsù ìlàhùnmá. ọwọ́ ní lábẹ́ ògiri ilé yẹn nínú bẹ̀ pẹpẹ ọ̀rọ̀ kan wà ń bí àwọn láwọn ọ̀rọ̀ àwọn táwọn bí wọ́n fi kalẹ̀ fún wọn tó jogún àwọn ọmọ yẹn ilé náà jẹ́ gẹ́rẹ́ bí tì ṣùgbọ́n

oríṣiríṣi àwọn orú ẹ̀ wà láwọn ilé àwọn àgbàlagbà tàná dáadáa ibẹ̀ àdàbí àjálẹ̀ kékeré owó góòdì kankan ni wọ́n kó síbẹ̀ ìrẹ́ náà ni àwọn bàbá yìí náà ṣe ṣùgbọ́n ọmọ ẹ̀ kéré ní kẹ́yẹ́kẹ́ ìgbà táwọn ọmọ yẹn tí wọ́n bẹ̀rẹ̀ sí pọ́njú kò sẹ́ tó fẹ́ ju ẹ̀bẹ̀ fún wọn ìgbàlá ọba gbé ànábí wa Mùsá àti Khidru dìde ọ̀gánà bó ọmọ sọ̀lẹ̀ ẹ wá ẹni eré ní bàbá wọn ẹni eré ní ya wọn eré tí ọwọ́ ìyá wọn àti bàbá wọn ni wọ́n jẹ kémi àti iná wá bèèrè lọ́wọ́ ara wa lónìí iṣẹ́ ọwọ́ wa sọ pé Ọlọ́run fi san wá lórí àwọn ọmọ wa gbàgbà tó bá wà láyé tí ò bá fi lè sọ rú ẹ̀ Ọlọ́run kó dá mi lẹ́jọ́ lórí iṣẹ́ ọwọ́ mi gbogbo àníyàn mi ọmọ mi

tàwọn ẹni eré kan lásọ yìí inú sọ́rọ̀tìlì bákọ̀rọ̀ ọgbà náà lámọ̀tán sọ́rọ̀tìlì bákọ̀rọ̀ ìdí tí wọ́n fi pé sọ́rọ̀ ẹni sọ́rọ̀ ọgbà ọ̀rọ̀ ilé ìtọ́lọ̀ ọba sọ̀rọ̀ màálù nú ẹ̀ àwọn tó wà nínú tọ́lọ̀ ọba ṣe maalu fún màálù yẹ́lò eléyìí tí ò sẹ́nìkan tó ní nínú ìlú ìgbà táwọn tí àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí dàmú ọwọ́ màálù káàkiri ibi ta fẹ́ lò ń bẹ̀ ní pé màálù tán padà rí tí wọ́n fẹ́ pa tọ́lọ ń padà pa wọ́n aláṣẹ sọ̀fọ̀rọ̀ òfò ákẹ́ màálù yẹ́lò mákàntún ìsànfọ́rá ọjọ́ tí màdínà ti gbọ́njú mi rò pẹ́lẹ̀ kọ̀kan ní wá rí màálù ìkọlọ̀ yẹ́lò rí fáàkì láònù ha tẹ̀sùrù náàbìrì ọwá bọ́ sínú gbó ọwá bọ́ ságbó màálù káàkiri bọ́ ìgbà tán máa lọ kan màálù yìí nínú gbólọ́dọ̀ arákùnrin yìí màálù kọjú tó ní nìyẹn kọlù lè hànà jíjà bí nìyẹn ó ní mi òun náà gbé kúrò nílùú pé à káyé máa níbo ni mo ti rí màálù ọ̀ràn kò dẹ̀ ní nǹkan mi tó jogún kò ní dúkìá mi ju màálù kan ṣò yìí ìdàmúdàbó wá dé bá ọ̀yàn nínú ìlú wọn wá kọlọ yẹ́lò o nìkan tí ló wá ní lọ́dọ̀ àwọn àfáà ń gbà tí wọ́n ṣàlàyé wọ́n lóun ń fẹ́ kò mọ́ bóun ṣe fẹ́ sọ àbọ́wá mú mi ṣeré ni àbọ́wá ara Fọ́nà ní nínú àwọn fàtí wọ́n ní irun ẹran màálù yìí, ohun tó tẹ̀ níwọ̀n ni tí wọ́n fi bálù yìí owó tó sọ fún. Gẹ́mì àdínà wá béèrè, iṣẹ́ ọwọ́ wa wó láṣẹ kalẹ̀ fáwọn ọmọ wa lọ́la. Ṣé kì í ṣe pọ́pọ̀lọpọ̀ jẹ́ tán lé ní tó fi nǹkan mí ilẹ̀ fáwọn ọmọ rẹ̀ kẹ́lì fi máa rẹ̀ àlùbáríkà kalẹ̀ fún àwọn ọmọ yín ọ̀pọ̀rọ̀ àwọn ayáwá tànà oríṣiríṣi lójú wọ́n rí wọn torí ẹ̀kan wá kúrò nílé ọkọ ma wá lọ ṣeránù kiri èyí tó jọ́lọ́ wa máa fi wọ́n sí yàrá fèsì à fèsì yẹn náà ni wọ́n ń gbé ọ̀gọ̀rọ̀ àwọn obìnrin tòní kódà ara lẹ̀ a ṣe foundation ilé lábẹ́ òrùlé ọkọ̀ tí ẹ̀ ọkọ̀ onímọ̀ kó ti ra pín ìjọ tó fẹ́ pa ọkọ̀ tó fẹ́ kó bá ayé ọkọ̀ tó fẹ́ sọkọ̀dẹ tó máa ní stroke ẹkàn dédé rí ti páàkì ó ti lọ ni ọkọ̀ wa lálúlẹ̀ bá pè ìyá lágbájá kọ̀mọ̀pọ̀ ń borúkọ orúkọ rẹ̀ tó yẹ kó ń mẹ̀ntẹ́ níjọ́ bá fẹ́ fẹ́ ọmọ nínú ilé wọn a níṣẹ́ ọmọ ìyá lágbájá èmi á fẹ́ tó yẹ pé rú tí ìyá rẹ̀ ṣe fún bàbá rẹ̀ kọmọ ọ̀nà tó wá fẹ́ mi ẹjá káforúkọ rere ìta àmọ̀lánà ni pé ọ̀nà orúkọ rere sàn ju wúrà àti fàdákà lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí tò ní kò sí tó kàn pẹ̀lú orúkọ rere máa ò dọ́là pánsálì àwọn ọkọ̀ bọ́gìnì àwọn dúkìá ńláńlá oló lọ àbẹ́lọ́n kó bá ṣe ọmọ náà ní ọmọ rí kó bá wá fún ní orí parí kódẹ̀ bá orúkọ rí lárí pé wọ́n ti sọ jẹ́kó náà tún sọ́ra rẹ̀ sọ lórúkọ rí lórí wọn máa sọ ní lórúkọ rí òun tún máa sọ́ra rẹ̀ ní nǹkan mi Abdurrahman ní lọ ní jò ní ẹ̀rí kórúkọ gidi ní Abdurrahman àkí ń dárúkọ ọ̀daràn bẹ́ àfi tíjọba ilé ẹjọ́ bá ti confam pọ̀ dáràn ni àwọn náà mòfin ọmọ wa tò ní orúkọ orí lárí tí wọ́n kọ sí ní ìpóúnjẹ wá jẹ́ kó náà tó sọ́ra rẹ̀ lórúkọ orí kún ìtànsọ́ yìí wọ́n bá jẹ́ kó lórí parí. tàbákọ̀ fi fi'alil khayri sahih. ẹ̀rù ń sábà bà wá lásìkò sáwà lónìí. ìhì tẹ́bì kan mọ́dá dárí dòhóra ọ̀hún. ربه تبقى مدى الدهر دهورا àyà wa ń já pẹ̀lú àwọn tó ń ṣẹlẹ̀ láwùjọ lónìí tàṣàbà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti borúkọ ẹbí wọn jẹ́ tàṣàbà kí fífi ánìlẹ̀ kọ́ ìrìn sọ ọmọ tí wá tí ṣe bàbá ọmọ tó náà sínú orú wọn o wọ́n ti borúkọ ẹbí wọn jẹ́ ọ̀kàyìmọ̀yà olóṣèlú tọ́rọ wọn ò ṣe máa sọ ọ̀tọ̀ lórúkọ tí wọ́n jẹ́ kékeré ọ̀tọ̀ ní tí wọ́n jẹ́ nìsìn wọ́n ti kan orúkọ wọn fìfìán lílé kọ́ìrì sọ́hìn. ó yẹ káyọ̀ ọ̀pọ̀lọpọ̀ bí máa já lásìkò tá a wà yìí tasabak. fìfìán lílé kọ́ìrì sọ́hìn. ẹ já máa ṣe dáadáa ká mójútó. fìfìán lílé kọ́ìrì sọ́hìn ó dà pówó tó ń ná nínú fámílì lẹ́njọ́ mẹ́ta yìí ó lágbára o ẹ̀yìn àgbà ní ẹbí ẹ̀gbẹ́jòkó wá iṣẹ́ òdólò ń ṣe ná oil and gas ni ah, oil and gas ó wà ń bẹ̀ lóòótọ́ ẹ farabalẹ̀ ṣèwádìí oil and gas rú wo ló ń ṣe tàzábàkù ó máa jẹ́ pé bandit ní ẹbí yìí nìyẹn tàzábàkù ó kàn parọ́ fún ikọ́ oil and gas ló ń ṣe tàzábàkù olóòdẹ̀ fowó kọ́lé ló ń fowó ra ẹran aléyá ló ń ṣe gbogbo ẹ̀ ẹ ṣèwádìí

yàwó nìkan láruwó pọ̀ pẹ́wọ̀ ọ̀daràn ìmí inú ajínigbé lòun náà tàzábà aṣojú fúrú inú ọkọ̀ ọmọ pàtílẹ̀ fáwọn ajínigbé ni tàzábà ibi tó ti ń rọwó nìyẹn o kìí ẹwà rí pa ọmọ yìí ti mẹ́kì e. ẹ̀ tasabaku ta ló fàyín sókè nínú ẹbí fífi àìlèlè kọ́ìrì sọ̀hí ẹjá fúra o ẹjá fúra ìhì tẹ́bì kọ́ mọ́dáadáàrí dòhóra tẹ́rí tórúkọ bá dá tórúkọ bá dá ìhì tẹ́bì kọ́ mọ́dáadáàrí dòhóra pẹ̀lú ògbọ́lọ́run àwọn ọmọ àrọmọdọ́mọ inú ẹbí yẹn wọ́n máa jẹ́ orúkọ yẹn lọ bẹ́ẹ̀ wọ́lá tẹ́kùn sáà bìkan fi sú ìfihìn

dẹ̀ já máa ẹ̀kọ́rẹ̀jà ọmọ wa láti hùwà bàjẹ́ ọmọ ìdẹ̀ mọ̀ pé nínú ẹbí olóṣó ló ń ṣe ẹgbẹ́jókòó ẹ̀yìn ìyá àgbàlagbà náà agbolé ẹ má lọ́wọ́ ẹ̀

kékeré kọ́nà bàbá àtànà ṣe láti dìde orúkọ ẹbí o. Wàhálà nla ni o. Ọ̀tọ̀rọ̀ ọmọ tò ní orúkọ ẹbí yẹn o. oruko ẹbí èmi àti ẹja mojútó má o. Ẹja o. Orúkọ ẹbí ìdàrà náà fi débí lónìí, èmi ti ṣèwádìí ká tó máa bọ̀, èmi kì ń kàn lòdé mo ti bèèrè lọ́wọ́ mo ti di wọ́n ẹni mọ̀ wọ́n dára gẹ́ tó sọ pé à ń bọ̀ jọ tí mo tí wá rí bàbá yẹn pẹ̀lá ọ̀rọ̀ tí mo ń gbọ́lẹ́nu ọmọ ah, bàbá bàbá wọn bàbá dáadáa ni bàbá yìí ah, aláníyàn rí ni wọ́n kírọ̀ ilé wá bí orúkọ báyìí kalẹ̀ sínú rẹ̀ bí tí wọ́n pé táwọn bá fẹ́ fẹ́yàwó fáwọn ọmọ àwọn náà máa ẹbí rí táwọn ti fẹ́ fẹ́yàwó yìí torí wa ó pàtàkì ju wa lọ gbọ́n tọ́pọ̀lọpọ̀ ń sáré ẹ̀ lónìí tó fi ìní ò ní pẹ́ tán ọ̀la ló jáde ẹjá roko orí kalẹ̀ jẹun wa lọ́la ká gan lórí kó má gùn wọlé sẹ́ńgbà tó bá fẹ́ rìn ilẹ̀ àbẹ̀ ọlọ́run bá kó jọ ogun ọmọtọ́ ọlọ́run bá fún wa ọmọ rẹ̀ ní kó bá wa ọlọ́run ọmọ ní kó bá wa ọlọ́run bá ọ̀pọ̀lọpọ̀ dílé ọ̀pọ̀lọpọ̀ dílé ló ní pọ́blẹ́mù lọ́kànkan ìjèjì àwọn táa jẹ́ bá lè ilé ẹjá bẹ̀rọ ọlọ́ lórí àwọn ìyàwó wa ìtàn ọ̀rẹ́ ni fún wọn ti túká oríkì kọ́ bí ní ẹjá fìfẹ́ hàn sí wọn ẹjá láàánú àwọn ìyàwó wa lẹ́mí ẹjá ronú tàwọn ọmọ wa ká ronú sọ́lá wọn lára bẹ́ẹ̀ náà gbogbo ẹ̀nà tẹ́ jẹ́yàwó ẹ̀yìn ẹjọ́kó sí di ẹrù yín ẹjọ́kó lé ọkọ yín ẹṣàdúrà ń bẹ̀ pé àdúrà tán bàbá àwọn náà máa ń ṣe tí wọ́n máa ń sọ wọ́n ní bẹ́yàn bá ti wọn ọkọ dẹ̀ tún jẹ ṣùgbọ́n gbà tẹ́ẹ̀ bá ti farabalẹ̀ jókòó àti tọkọ àti tọmọ ìyá mi ò ní padà rí jẹ́ o àbí ọlọ́run kó jọ àwọn ọmọ wa lọ́ba aṣán lólórí rí ọmọ òun fíwá lórí ọmọ wa tò ní ọlọ́mọ aṣẹ́ lólórí rí ọmọ ọlọ́mọ aṣẹ́ láàrí jùnú ọmọ ṣe lẹ́ẹ̀kàn bọ́wà ọmọ

ilé ìtagbọ́lẹ̀ ìnà ọlọ́mọ́ ṣe ní balẹ̀ jàbúrú fún àtàṣọ́ àtàwà náà tàgbọ́ hádà wa sọ́lẹ̀ allahun wa sọ́lẹ̀ wa barika ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallama taslima kathira subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk na'am ka kéde orúkọ